أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولي الصالحين صلوات الله وسلامه على المبعوث رحمة للعالمين نبينا وقائدنا ورسولنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بر الميامين والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته ọba tí ọpẹ́ tó ti lórí ìdẹ̀ra ọ̀rẹ́ tí ó ṣe fún wa ìkí Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ ó máa bá ànábì wa Muhammad صلى الله عليه وعلى آله وسلم ọ̀rọ̀ àlèrè àti àwọn sọ̀hábà rẹ̀ ọlọ́wọ́n bá kí ọba wa kẹ́ gbogbo wọn lápapọ̀ bákan náà gbogbo olùtẹ̀lé ìlànà wọn pẹ̀lú dáadáa ètò ìṣègùn wọn fi sílẹ̀ kí ọlọ́wọ́n bá ilé kí ọlá ọba wa kẹ́ gbogbo wọn tóbi ọlọ́wọ́n bá nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ àti ògo rẹ̀ ọlọ́run kàkóso èmi àtẹnìkọ̀ kan wá ní olùtẹ̀lé rere fún ìlànà wọn kí ọlọ́run bá kó ṣe wá ẹni tó ṣe pé yọ yọrọ sí pẹ̀lú wọn. òní yìí òun náà ni ọjọ́ òru ẹlẹ́ẹ̀kẹrin òru ẹlẹ́ẹ̀kẹrin nínú oṣù nkárọ̀ nígbà tí hijira anabiwa muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam tó di ìgbèjì ọdún ó lé ogójì ọdún ètò ìgbé òní ọjọ́ òru júmọ́ àti àkọ́kọ́ nínú oṣù àkọ́kọ́ nínú ọdún fourteen forty etí àbí ọlọ́wọ́n ọba tó dá wa ọlọ́wọ́n ọba kó jẹ́ pé wọnú ọdún yìí tí a wọnú rẹ̀ ọlọ́wọ́n ọba kó jẹ́ ká lò ó pẹ̀lú òkèlè tó ń wọ ọlọ́wọ́n ọba ìrèké ọlá ọlọ́wọ́n kó sànù wa níbẹ̀ ìwọlẹ̀ tó ti pé ọjọ́ ti kún pẹ́ kékeré kárin nínú àwọn ọjọ́ wọ̀nyí ọlọ́wọ́n kó ti wọlé tó ti pé ìdílé àwọn àti gbogbo àwọn ẹgbẹ́ wa àwọn àti máa wá ojú rere ọlọ́wọ́n ọba ìrèké ọlá ọlọ́run bá fẹ́ wá sí wálé tí ó tọ̀ ọgbà gbogbo àwọn iṣẹ́ tí a ṣe ọlọ́run bá fẹ́ sí wálé tí ó tọ̀ ọgbà lọ́wọ́ wa. ní òní gẹ́gẹ́ bí ìṣe wa a tún tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí a máa ń ṣe ní másídò ìlú gbéjú ní òkè ìdàwọ́ ní ìlú ìsẹ́yìn. ètò ṣe é pé ìtẹ̀síwájú wa nínú tíra wa tí a ń ké bọ̀ wá náà ni tíra ṣẹ́fẹ̀ ọ̀tàlásàtẹ̀ kùsùlù ètí olùmọ̀wá ṣẹ́fù wa Muhammad bin Abdul Wahab àwọn wọn ni ọ̀tàlásàtẹ̀ kùsùlù ṣùgbọ́n gbàtọ́ yẹ pé àlàyé ṣẹ́fẹ̀ rẹ̀ tí a ká ọjọ́ ti olùmọ̀wá ṣẹ́fù sọ́ọ́lẹ́yìn Al-Fawzan kí ọlọ́wọ́n ọba ilé kí ọlá ọba alẹ́ fún àbúrò lórí ibi tí a dé pẹ̀lú àwọn ọmọ subhanahu wa ta'ala nígbà tí a ti kà nípa al-isti'aza àti kà níbẹ̀ ọ̀la kàláàsì lónìí insha Allah ta'ala ṣe láti láti bí al-istighatha ìwà àánú ọlọ́wọ́n bá lórí gbogbo àwọn ọ̀gá tí a ìwà àánú ọlọ́wọ́n lórí gbogbo nǹkan tá à ní ààbò sí lónìí insha allah ta'ala. ودليل الاستغاثة قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إذ تستغيثون ربكم فاستجاب لكم الأنفال ẹ̀rí lórí alẹ́sìgọ́ta ìtàmà sí ìwà àánú lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ẹ̀rí eléyìí ó wà nínú alukur'an al-karim nínú suratul anfal àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọlọ́run ọba ìdíkẹ́ ọlá ó ti àlàyé fún wa nínú àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú suratul anfal ọlọ́run tí ọlá rẹ̀ dájú lọ wọ́n sọ fún muhammad sallallahu alayhi wa wa sallam o. إذ تستغيثون ربكم نباتي ẹbẹ̀rẹ̀ sí ní wá àánú lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá yín anabi sallallahu alaihi wasallam Ọlọ́run náà létí bẹ́ẹ̀ nígbà tí wọ́n wà lógun kò sí pé gbogbo nǹkan ó yí bọ̀ nínú àwọn àsìkò ya sì tètè tó máa ń wà ní ọba òun náà ni gbogbo ìgbà tí nǹkan bá ti yí pọ̀ ọba Muhammad sallallahu alaihi wa ala alihi wa sallam ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ń létí ìdára dáadáa tó ṣe fún wọn nígbà tí wọ́n wà nù ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní ìgbà tí wọ́n wà ní ogun lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá fi sọ yìí pé ìtẹ́sẹ̀bì tó nà rọ̀ bákùn ẹrántí o nígbà tí ẹ̀ ń wà nù ọlọ́run ọba ẹlẹ́dàá yìí fọ́sítẹ́jọ́ àbálẹ́kọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá jẹ́ pé ìyá ọba dúró ayé ó ti sọ fún yín pé á ní ìmùmí dókòó بألف من الملائكة مردفين ọlọ́ni ní sẹ́ni máa sọ àwọn màláíkà tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún kalẹ̀ fún ilé yìí máa sọ wọn kalẹ̀ tó jẹ́ pé wọ́n wà lẹ́yìn tí wọ́n máa jagun tẹ̀lé ìfẹ́ jẹ́ mùsùlùmí tó ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ọ́lá sọlé fún wa nínú suratul Anfal àyà ẹlẹ́ẹ̀kẹsàn alẹ́ sẹ́bà ọ̀tá ìwáàánú ìyànà òmìnira ni wàá nínú àwọn ìran ìjọsìn ìran kan lọ́jẹ́ nínú àwọn ìran ìjọsìn òun náà ni àlẹ́sìgọ́sà nínú rẹ̀ náà ló wà ètò ṣe yí pé wàhí àtọ́lẹ́kùn lọ́wọ́ òun náà ni kéèyàn máa wá àánú kó máa wá ọba ilé kí ọlá orí rẹ̀ kéèyàn máa wá lọ́dọ̀ ọba ọlá rẹ̀ ga jùlọ eléyìí nǹkan kankan ni tó pàtàkì nínú ọmọ ẹ̀dẹ́ wàhí àṣìdá ìtìmọ̀ wàánú yìí kò ní wáyé lásán àfi nígbà tí ilé kókó bá ṣẹlẹ̀ tí ìpọ́njú bá ṣẹlẹ̀ tí ìdààmú ìfòòró bá ṣẹlẹ̀ nígbà tí ọ̀rọ̀ bá polúkúrú musu òun náà ni èèyàn máa ń wàánú eléyìí kò wá sọ láti pé kásẹ̀ o àyàfi sọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọ̀la nígbà tí ilé kókó dé òun náà la máa ń ṣe alẹ́sẹ̀gọ́sà nígbà ṣídà ìdàwọ́kọ̀ àlìyínsánú fi ṣídà tọmọnìyàn bá kó sínú ewu kan nínú wàhálà kan wa innahu yatlubul ghawtha min Allah yóò máa wá nínúdọ̀ ọlọ́mọba ìlẹ́fíọ́lá wan najat yóò sì máa wá lílà lọ́dọ̀ ọlọ́mọba ìlẹ́fíọ́lá min hadhihi shidda níbi ilé koko yìí àbí níbi wàhálà tó ṣẹlẹ̀ wal istighathatu ala naw'ayn méjì wá ní wíwá ló pín sí. an-naw'ul awwal ìran alákọ̀ọ́kọ́ al-istighathatu bil makhluqi ìmọ̀ wà ní pẹ̀lú ẹ̀dá fima la yaqdiru alayhi illa Allahu azza wa jalla níbi tó ti gbé kò sẹ́ni tó lágbára lórí àkọlọ́ nìkan fi hàn lọ́mọ sáde yẹn pé bàbá èyí lánà òun èyí lánà òun ẹ̀dá fún ẹ̀sà lánà òun subhanallah wa hadha shirkun ẹ̀bọ̀ lélẹ́yìí o téèyàn bá ń wá àánú tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò lè láàánú èèyàn lé lórí téèyàn wọ sọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀bọ̀ lélẹ́yìí ọmọ ní sẹ́kọ́ sábẹ́ ọ́ là ẹni yóò sọ bá tó wà nù pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí ọlọ́run pẹ̀lú ẹlòmíì tó yàtọ̀ sọlọ́run mi jinni bóyá àlìjẹ̀nu kan ní wá àánú sọ́dọ̀ rẹ̀ ọ̀wọ̀ ẹ̀ǹsìn tàbí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan ní ọ̀gọ́ ibi tàbáwọn tó ń tiẹ̀ sí tòsí ọ̀wọ̀ amúwáàd tàbáwọn òkú fa inna hadha shirkun billahi azza wa pẹ̀lú ọlọ́wọ́n ọba lélẹ́yìí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́sìn torí ẹ̀ bí a sọ́ra láti máa wá àánú pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn pẹ̀lú kankan nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá ìwọ ló jẹ́ nínú kan náà dẹ ẹ̀dá ọlọ́run ọba pé ká lọ máa wá ní olùṣe àtìníláàánú fọlísì gọ́ọ̀sà tó fi lè mú wá wọ́bìlọ́kọ ìbí ìmọ̀ wá àánú pẹ̀lú àwọn òkú àtàwọn tí wọ́n sì tòsí bínú ṣayàtìn nínú àwọn ṣayitán eléyìí wá di tọrọ fọ́kálẹ̀ nínú àwùjọ wa táwọn náà ta ṣe rí pé bí wọ́n ṣe bí eléyìí ṣe wáyé tọ́jẹ́ pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́nlọ́wọ́ ní aláàánú nígbà tí wọ́n wà ní ogun tí wọ́n wà nínú ìpayín keke tó ti jẹ́ pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà yòókù tá à tẹ̀lé lánàá ànábì sallallahu alayhi wa sallam ìṣèlú yẹ kọ́jẹ́ pé ní tá a máa wá ní aláàánú lórí gbogbo bùkátà wa lórí àwọn ìṣòro tó ṣẹlẹ̀ òní àlọ́lọ́wọ́n ọba ìlẹ́kìọ́lá kàkà tó fi yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ká ṣe léyìí ṣe lọ́jọ́ pé àwọn asọ́dọ̀ àlìjánu ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún àti ọ̀dọ̀ ọmọ ẹ̀ ní ènìyàn pàápàá jùlọ nínú àwọn tó ṣe pé wọ́n máa sọ pé bọ́yá ẹni yìí bọ́yá ẹni ọlọ́run ọba ni bọ́yá ẹni yìí bọ́yá olùpáyà ọlọ́run ni bọ́yá wàlíù kan ni wàlíù kan ni gẹ́gẹ́ bí ìṣesí tí wọ́n máa ń sọ. eléyìí fi yé wa pé eléyìí aburú ni o pàápàá jùlọ eléyìí wá pọ̀ púpọ̀ jàrá ọ̀pọ̀ púpọ̀ tí ó ṣe fẹnu kà láwùjọ sòfíyà. So àwùjọ onísúfí àlè ka ilé ìtàn ọ̀pọ̀ kódà bó ṣe jẹ́ pé àlìsígọ́ọ̀tà tàrí àlìgọ́ọ̀sù yẹn àtúwárí inú orin tó ṣe báwọn tó ń jẹ onísúfí tí wọ́n tó kọ ní ètò ìsìnkú wọn tó ń fi ń wàánú sọ́dọ̀ ẹ̀dá kan nínú ẹ̀dá Ọlọ́run ọba ìlẹkẹ ọlá pàápàá jùlọ ẹni tí wọ́n pè ní Sheikh Ibrahim Niyas tẹ́ pé wọ́n tún wá ń wàánú pẹ̀lú rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba ìlẹkẹ ọlá ká má gbàgbé nínú àwọn orin tó ti pàwọn náà tá máa ń gbọ́ tí wọ́n máa ń kọ bí gbogbo owó tiẹ̀ rí lójú ewé tíra àwa tá à ń sọ̀rọ̀ àárí àwa míì náà ti tún rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa náà ń kọ́ ṣe la tún gbọ́ nínú àwọn rédíò wa pàápàá jùlọ náà késẹ́ẹ̀tì tó ṣe pé wọ́n ṣe táwọn obìnrin míì ń kọ́ àwọn ọkùnrin míì náà kọ́ sí késẹ́ẹ̀tì tó ṣe pé ń kálukú náà máa gbọ́ wọ́n máa sọ pé ya Sheikh Ibrahim gọ́ọ̀fún lèlè wọ́rọ̀ gísní bìwọ́ ìsìkà fálímọ̀nì àtẹ́ǹfìlì kárọ̀ subhanallah ẹni yìí nígbà tí ń kọrin ẹbọ rẹ̀ ó ní yá sheikh ibrahim gbogbo rẹ sheikh ibrahim anta gawthun lil wara ìwọ sheikh ibrahim ó ń sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ pé ìwọ sheikh ibrahim ìwọ gangan ni gawthun lil wara ìwọ làánú gbogbo àgbáńlá ayé àánú gbogbo ayé ni ìwọ sheikh ibrahim ó wá sọ pé kí sìn dákun ṣàánú ohun ìrẹ sheikh ibrahim dèwà ìsìkà pẹ̀lú àánú rẹ tí wọ sheikh ibrahim ní falimu náà tẹ́ ń fèlè kárọ̀ dájúdájú yọ̀ọ́dá yọ̀ọ́dá ìrònú pípẹ́ àmọ́ ọkọ ààrẹ bá ọkàn subhanallah ojúlówó ọ̀rọ̀ ìgangan bó ṣe rí òun náà ni ẹ̀dá ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ìtú wa mú wá ní pàmbélé lẹ́ni tí wọ́n ń wá ẹ̀dá ọlọ́run ọba ń wá láàánú yàtọ̀ sí aláàánú yàtọ̀ sí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá kódà ó tún wá sọ ní ẹsẹ̀ lẹ́ẹ̀kejì pé minjú ni fọ̀sílẹ́kà láì sí ọlá àti rẹ Ibrahim nínú àánú tó ń wá yìí dá òhà hélò lè sànà òun ò lè ṣe kí ni òun ò lè jẹ́ ni tó ti pé yọ lẹ́tọ̀ọ́ lẹ́ni tó ṣe pé yóò dẹni gíga lórílẹ̀ ayé fa inna lillahi wa inna ilayhi raji'un kọ́lọ́wọ́n bá kọ́dà kọ́kọ́ la ẹ̀mí àtẹ̀lẹ́ kọ̀ọ̀kan wa kó níbi irú àbúrò tó tóbi báyìí subhanallah bẹ́ẹ̀ náà ni àwọn oníta máa gbọ́ tí wọ́n máa kọ́ pé ibadallahi rijalallah a'inuna bi'awnillah wa kunu a'unana billah asa nahdha bifadlillah so àwọn oní báyìí náà á rí fún wọn fi wà lónìí wọn fi ń wà lónìí mùsùlùmí o gbọ́dọ̀ ṣọ́ra kó níbi máa fi kankan nínú ẹ̀dá Ọlọ́run ọba ìdíkẹ aláwàánú níbi ilé koko tó ṣẹlẹ̀ sí ìwà ń wá ẹdẹ ìwà rọrùn ìwà dáadáa kò gbọ́dọ̀ pé ìkan nínú àwọn ẹ̀dá Ọlọ́run ọba ni ọmọ wa wá ẹni tó ṣe pé yóò jẹ ẹni tí ọmọ sọ pé ń ṣe àánú òun níbi nǹkan tó mẹ́ẹ̀ẹ́dẹ́ ènìyàn lágbára lórí ẹ̀ ọ̀pọ̀lọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ gàdú lọ. àná ọ̀sánì ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú ìran ìwáàánú onáni alẹ́sẹ̀ bọ́sà tó bẹ̀rẹ̀ ìmọ̀ wá ẹ̀dá ní aláàánú alḥàndìrì ẹni tí bẹ nítòsí wa alḥàyè tó tún jẹ́ àlàyé fìyí máa yẹkọjẹrẹ àlẹ́ yìí hàdà níbi tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn yẹn táwọn olóyìn tó ní agbára lórí ẹ̀ láti ṣe tí yẹn bá jẹ́ pé irú bẹ́ẹ̀ ni azọ̀pẹ̀já ìzọ̀n ìyẹn tọ́ ọlọ́wọ́n bá ilé kíọ́lá ó lè gbé àlámọ̀rí kan sọ́dọ̀ ọ̀dẹ̀ nínú àlámọ̀rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bóyá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe kankan kan fún ọ yẹn wá tóbi gan ọ̀rọ̀ yẹn lé ẹ̀dá ìwà wa sọ́dọ̀ rẹ̀ pété àkùn lágbájá ṣàánú mi lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n bínú sí mi lórí rẹ̀ tó bá jẹ́ pé mo ṣe lágbára lọ sí pọ́ fẹ́ gbé tìgbésẹ̀ yóò lé e pọ̀ dákun ṣàánú mi lórí ẹ̀ tó sì jẹ́ pọ́ lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá fún ọ lágbára kó ṣe kí ni o kéèyàn ṣe àánú yẹn lẹ́ni tá a rí kọjá àlàyé tí ń bẹ pẹ̀lú wa tí èsì aláìsí tàbí ẹni tí ò sí tòsí tọ́jà láyè tó tọ́nà rẹ̀ jìn rárá o ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń bẹ tòsí wa ó sì tún gbọ́dọ̀ jẹ́ ẹni tọ́jà àlàyé kò gbọ́dọ̀ jẹ́ òkú kò jẹ́ tí òsì tòsí subhanallah á rí gbólógbóló ń dé ẹ̀dá sọ fún pé ah, tó ṣẹlẹ̀ yìí láàrin èmi àti ẹ wọ́n tó lè mú mi lórí irú eléyìí ìdí ni kíru lè ṣe kí ni o lè ìfàyín kékeré wàhálà naturally ọba wàhálà kan wàá tí nǹkan yóò gbélọ́ ní ẹ̀dá kaba yìí rárá o níbi tó ṣe pé kò sẹ́ni tó lágbára lórí ẹ̀ ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá àyè wá ẹ̀dá kan ní olùrànlọ́wọ́ lórí yẹn ṣùgbọ́n bí dẹ́dà lágbára lórí ẹ̀ tọ́wọ́ á jẹ́ àlàyé títí bẹ nítòsí wa títí kọ́nà rẹ̀ jìn ilé ìkó òfurú nínú òfin ẹ̀sìn ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá wa nípa ìtàn salatu wassalam nígbà tó ṣe é pé ọlọ́run tí ọlá rẹ̀ ga ودخل المدينة على حين غفلة من أهلها ọlọ́run ní anabi wa musa alayhi salatu wasalam ọwọ́ ìlú mísírọ̀ padà nígbà tó ti pé àwọn tí wọ́n jẹ́ ará mọ́sálẹ̀ yìí tí wọ́n jẹ́ tó ṣe yí pé wọ́n ti bọ́nu fọ́ra wọ́n ti gbàgbé gbogbo àwọn ìtẹ́tí rẹ̀. wọ́n jẹ́dẹ̀ fi ìhà ọwọ́ bá nínú ìlú yẹn nínú mọ́sálẹ̀ wọ̀rọ̀jùlá yìí ọba arákùnrin méjì níbẹ̀ yẹ́pọ̀ tẹ̀síláàdì táwọn méjèèjì jà. hàdà mi ṣe àtìyí ilé ìwà nùnà Musa nínú àwọn èèyàn tiẹ̀ ni wà hàdà mi àdúgbò ẹlẹ́ẹ̀kejì jẹ́ nù àwọn tọ̀tà rẹ̀ títí àwọn ọmọlẹ́yìn fìlàwọ̀ fàtàbọ̀ sàhùlẹ́dì mi ṣe àtìyí alàlẹ́dì mi àdúgbò. èyí a ẹni tí ó jẹ́ ẹni tí Musa ọwọ́ àánú lọ́dọ̀ Musa lórí ẹni tó jẹ́ ọ̀tá wọn Musa làwọn pé ẹ má jà ọ̀tá má jà má bàjà má nà má ti gbá má sa à nígbà tẹni ọ̀fẹ́ gbọ́ tí Musa kí ló ṣe wọ́n náà báyìí tí Musa ta ń kẹsẹ́ fáwọn kẹsẹ́ wò Musa fàkọ́bọ̀ àìlẹ́ yìí bẹ́ẹ̀ kó ti gbẹ́mìí mi nìyẹn kọ́lẹ̀ hàdá min amìlì ṣèpọ́n ó ní iṣẹ́ ṣèpọ́n lélẹ́yìí o ìnáwó àdéhùwọ mọdé lọn mọbí dádájú ọ̀tá tí ń sọ nínú tó fojú hàn òun náà ni ṣàìtọ́n anabi musa alayhi salatu wa salam ní kí n ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ qala rabbi inni zalamtu nafsi oníwẹ̀lẹ́ dà mí mo ti sàbòsí ara mi o mo ti bóra mi sí o faghfir li foríjì mi faghfara lahu ọlọ́run ti foríjì innahu huwal ghafurur rahim ọba tí foríjì yẹn ọwọ́ àsọ̀pẹ̀ kọ́ọ̀lì musa alayhi salatu wa salam àsọ̀pẹ̀ rọ́bì wọlé dání bímá àní àmta àlàyé pẹ̀lú ìdẹ̀ra tó o ṣe fún mi pẹ̀lẹ́ àkóónà zọ̀hírọ́n ní mùtìrìmí èmi ò tún ní mọ̀ sí ní sí àtìlẹ́yìn fún àwọn tó ṣe pé wọ́n jẹ́ ọ̀daràn èèyàn tọ́ lẹ́yìn náà musa alayhi salatu wa salam ọba tó ń lọ ọ ń lọ nínú òlùlẹ̀ ní ìpayà ti mú tí wọ́n mọ̀ sọ pé tọ̀ musa pààyàn o tí wọ́n fara pamọ́ fara pamọ́ tọ̀ wàá sọ àfẹlẹ madina ti kọ́ ìfọyín ẹ̀sán lọ́kọ̀ ńlọ lẹ́ni tí ìpayà mú tí wọ́n fara pamọ́ fàyídà lẹ́ni ṣe sọ̀rọ̀ òbílẹ̀ àmì ẹ̀sẹ̀ tẹ̀rẹ̀ kù ẹni tó tún tó dá lóhùn lánàá tó ràn lọ́wọ́ yẹn tó fún lọ́wọ́ lórí ẹnìkan tó sàánú rẹ̀ yẹn lọ́ba tó pariwo pé musa ẹlòmíì tún lélẹ́yìí ó dákùn tún máa qala lahu Musa Musa sọ pé innaka laqawiyyun mubin ọ̀dà ìpé wọn náà gbẹ́rù kan rí díẹ̀ ọ̀dà ìpé wọn náà onílọ́wọ́ ó di ẹrù subhanallah tọ́ níbí báyìí àyíké tọ́lọ́ wọn bá sọ fún wa ni pé fastaghathahu alladhi min shi'atihi ala alladhi min aduwwihi yẹn ni pé ẹni tó jẹ́ àwọn èèyàn ti Musa ọwọ́ àánú lọ́dọ̀ Musa pé kó fún òun lọ́wọ́ arákùnrin ọmọ sí òun sì bá sì bò tó túmọ̀ ìgbé lápẹ̀rẹ̀ náà wàhálà bá ń ṣẹlẹ̀ ráyọ̀tì kan ṣẹlẹ̀ wọn amẹ́nìkan náà ráyọ̀tì wọn fìyà jẹ tọ ó sì wá rí wọn wọn náà ṣẹ́gun sanya bóyá wọn náà ọ̀gá kan ní ọ ládùúgbò tiẹ̀ náà sẹ́yìn pé tí wọn náà bá yọ ọ́bì kan báyìí àwọn náà ṣe kíni o wọn mi rìn ẹ̀yìn lọ sọ pé bùrọ̀dá lágbájá ìdákun ẹ̀ ṣàánú mi lọ́wọ́ àwọn ẹni yìí alàyè lọ bá sọ̀rọ̀ tẹnìyẹn tó ń bẹ tòsí tó sì jẹ́ pé nínú tẹnìyẹn lágbára lé lórí láti ṣe òun náà lérò sísìn yẹn á pé kò burú. ẹ̀rí rẹ̀ ní àyà tàti mọ́ àánú Suratul Qasas àyà ẹlẹ́ẹ̀kẹ́dógún ibi tí ọ̀rọ̀ alìsìgọ́ta parí sí nìyẹn azọ́bùsọ wa sáàmù owó dalilu pípa nǹkan ipa nǹkan láti fi ṣèjọsìn bọ́yẹ̀ ẹran ni tàbí nǹkan mi àti àwọn ìpín tó pín sí àtẹ̀rí lórí rẹ̀ wọ̀dẹ̀lẹ́lò zọ́bùsìn ẹ̀rí lórí kápá nǹkan láti fi ṣe ìjọsìn òní qawluhu ta'ala gbólóhùn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ tí ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó sọ fún Muhammad sallallahu alayhi wa sallam wípé qul inna wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil sọ pé dájúdájú irun mi tí mò ń kí tọ́lọ́wọ́n ọba ní í ṣe ẹran mi tí mò ń pa tọ́lọ́wọ́n gbogbo gbèsè ayé mi sẹ́mi mi ọlọ́run mọ̀ fìjẹ́ ọlọ́run lóní ikú mi náà kọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ọ́lá lóní tọ́lọ́run ọba àgbáńlá ayé ló ṣe o òṣòro kúkọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ọ́lá náà wọ́n bí dáa lè kà omi rì ǹjọ́ ti pa mí láti pé kí n máa wí nìyẹn wà á na awùwà lè lùsì ní àkọ́kọ́ àwọn tó sì wọ́n ṣẹlẹ̀ pọ̀lọ́ lèmi wà ilé wa one sixty two lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ọ́lá ti sọ ilé ìfowópamọ́ ìgbé ayẹyẹ kejìléní ọgọ́jọ azabulu ala arbaati aqsam pípa nǹkan láti fi ṣe ìjọsìn ìpín mẹ́rin ìpípa nǹkan ìpín mẹ́rin ló pín sí o. alẹ́ awọlọ alákọ̀ọ́kọ́ azabulu ala wájú ìtẹ̀kọ̀rọ̀bì ìpa nǹkan bóyá ọ̀rọ̀ ni tàbí nǹkan míì lójú kọ́nà àti fi wá súnmọ́ wọ̀tà àbẹ́yìn àti ìgbẹ́ títóbi lè áhàdì má fẹ́nìkan. wàhálà eléyìí láyà jùlọ ilá lillahi subhanahu wa ta'ala ọ̀tọ́ fẹ́lòmíì lọ́yàtọ̀ sọ́lọ́wọ́n ọba tó dá wa o ìgbà nǹkan láti ní ojú pọ́nà àti fi wá àsúnmá tàbí ìṣe ìbàbàrà ìgbé tóbi fún tí wọ́n pa nǹkan fún yẹn eré yọ̀tọ̀ láti ṣe fún ẹlòmíì lọ́yàtọ̀ sọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọ̀la ìjọ sí ní ká pa nǹkan sí ìṣèjọ́ ìbá adárí ìkọ́kọ̀ nínú àwùjọ wa ọkọ̀ nínú àwùjọ ìṣe làwọn èèyàn wọ́n fi wọ́n gbé orí adìẹ wọ́n gbé sẹ́nu wọ́n sì fi já wọ́n sì ro ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n rò sórí òkúta kan gbogbo àná ọmọ yìí pé láì ní dóná pẹ́nu irú ìṣesí tí wọ́n ṣe yẹn wọ́n fi ṣèjọ́ sí ni èyí tí wọ́n ti ta ẹ̀jẹ̀ sí ní tèmi wọ́n bá bàrà rẹ̀ subhanallah bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá ti ogun kan wọ́n lè mú ọyẹ lé wọ́n tú orí rẹ̀ wọ́n wá ru ẹ̀jẹ̀ sórí ogun yẹn subhanallah bẹ́ẹ̀ ni àrífẹ́ wọ́n bá bàrà nǹkan yẹn kò ní wọ́n fi ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ akọ káàkiri jàǹtí rẹ̀ rẹ̀ táwa náà rí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lọ ra ẹran ogógógó lọ́jà wọ́n làwọn fẹ́ bọ̀ ya àwọn fẹ́ ṣe kíni o àwọn ti fẹ́ bọ̀ bàbá subhanallah àrífẹ́lẹ́ iná nǹkan gbogbo ẹ̀ náà ṣe àtakò tí òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tó fi dórí wípé àwọn èèyàn gbé alukur'an kẹrin lọ sílé olówó kàtàbọ́dọ̀ ẹnìkan pé a fẹ́ sa kur'an fún ó sì pa òdìdí ẹran kur'an èmu ẹ̀jẹ̀ kálá kur'an èmu ẹ̀jẹ̀ kí ló dé fún aṣọ fẹ́fẹ́ bá ka kur'an yọ pa òdìdí ẹran ọ̀fẹ́ gbayasi ọgbà sílálẹ́jọ́ àwọn apàdé rárá o gbogbo eléyìí oṣù kìíní o kò sí bí rárá ipa nǹkan ìjọsìn ni a ti gbọ́dọ̀ pa nǹkan kankan fún ẹnìkan kankan tó ju Ọlọ́run ọba tó dá ibi àtẹnìkan kan wà lọ káwa náà ká sí kìíní kárí pa sọ́ra fún ìbílẹ lè anáwó mi ẹni ìbá dá torí pé ká pa nǹkan ṣèjọsìn ká pa nǹkan láti fi wàásù máa ti gbé tóbi fún nǹkan kankan ìjọsìn ni o nínú àwọn àlẹ ìbàdàn tìlmàlìyà nínú ìjọsìn tọjẹ tòwó lọjẹ ọláyà yóò lèlìjẹ́ni wàlá lìṣàyàpín wàlá lìmùlò wàlá wọ́rọ̀ àṣà àtàzí màláhùn kọ̀tọ́ láti pa nkankankan fálìjànù kódà kó jẹ́ isi kọ̀tọ́ láti pa fún àwọn ṣàyàpín àwọn èṣù yẹn kò sì tọ́ láti pa fún àwọn lọ́balọ́ba kò sì tọ́ láti pa afẹ́ àwọn tó ń jẹ́ aláṣẹ olórí olórí ìlàsẹ̀kìnì là ń pa fún láti fi wá àsomọ́sọ́dọ̀ wọn rárá o láti fi gbé wọn tóbi kọ̀tọ́ lè anna hadhihi ibadatu ìjọsìn lélẹ̀ yẹn wà wà òlẹ́ àná hàbíhì ìbára ìjọsìn ni látẹ̀jọ́ tó ilá lillahi azza wa jalla ìjọsìn òsìtọ́ láti pé káṣí fẹ́ dàkà tí kì í bá ṣe ọlọ́run ọba tó tóbi jùlọ. walladhina yadhbahuna lil jinn àwọn tó ń pẹran fáwọn àlùjànnú min ajli as-salamati min sharrihim torí pé wọ́n fẹ́ làkó níbi aburú ọwọ́ àwọn àlùjànnú wọn lọ ń pẹran tó ọ̀ ẹran lélẹ yìí o kọmọ ọrọ pẹ jẹ tòun tó ọmọ àdá láàmú o mọdẹhùn láàmú máa o mo ti pẹran fún ọ. ọ min ajili ṣìfà ìlmarubọ tàbí torí pé wọn fi wá ìwòsàn fáláàrẹ wọn kan àwọn yẹn lọ pẹran fálìjẹnu lọ́pọ̀lọpọ̀ náà ń bẹ wọn sọ pé à ìpè ọ̀rọ̀ rẹ lọ́wọ́ nú ni onínúngù dání yóò mú ẹran kan wá fáwọn àgbà á fi tẹyọdọ ayé fún subhanallah gbogbo eléyìí ẹbọ tọ́ba fẹ́ ká láàrin wọn wó sàn pé kọlọ̀ ń wọ ẹran kan wá àwọn àyà ọgbà àwọn wo ni ìyá àwọn bàbá wa ń kọ́ àbáwọn ẹ̀gbọ́n àbáwọn àbúrò sì ti jẹ́ bẹ́ẹ̀ ní òṣèré ẹ̀já sọ ẹ̀já sọ láti gbogbo àwọn ìṣesí wọ̀nyẹn ni kàmá yẹn fún àlùkò ìkò hàn báwọn adágbégbá ṣe máa ń ṣe wọlé mọ̀nà jimon àtàwọn aníyànwó àwọn òràwọ̀ alẹ́dínà ẹ̀dẹ̀rún náà lẹ́yìn láàjà àwọn tó ń pàpẹ́ mọ́ra fáwọn tó ń àwọn ìyàwó ẹ̀kọ́ lónà lè dá ó sì mọ̀ tó fáwọn ẹ̀kọ́ yìí lè ájírí ṣùgbọ́n àyè màrí ìdìkù nítorí kálá rẹ̀ yóò fi wòsàn. wàlá tẹ̀síkúrò súnmọ́ lọ́ọ̀hì alẹ́ yìí ẹ̀ ti gbọ́dọ̀ dárúkọ lọ́wọ́ bá sí àdá ṣirkun akbar ẹ̀kọ́ tó tóbi fún wa lélẹ́yìí mo fẹ́ jọ mi àlùmílàdì ní máa ń gbìyàn kan kó nínú islam lọ síta islam wàhálà lẹ́bi kọ́ eléyìí sọlọ ọba ìlẹkẹ ọlá ń sọ fún wa lẹni tí ń wá wa ní ṣọ́ra tí ń wá wa ní kìlọ̀ tí ń ké wa nílọ láti mọ sí ilé ìfẹ́ lómi ìtọ́jàtọ̀ sọlọ ọba ìlẹkẹ ọlá ọlọ́wọ́n ọba sọ pé fóòlì sọ pé iná sọlá àti dáadájú irun mi wọ́n ló sókè ẹran mi tí wọ́n pa wọ́n máa yá àyà gbogbo sẹ́mi mi wọ́n máa má dì ikú mi lìláhí rọ́bìlì àlẹ́mí sọlọ́wọ́n ọba àgbàlá yìí nìsí. ẹ̀ǹpẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wọ́n ti fi ikú wọn gẹ́gẹ́ bó jẹ́ pé ní orin sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ markazi máa ń kọ́ oní ẹni pé markazi òkùdí kẹrù ni sí hayati wọ mamati pèrè markazi wọn lòun yá ní gbogbo ẹ̀mí òun ẹ̀mí òun wọ markazi lòun fi jì láàyè òun àtúkú òun wọ markazi lòun fi jì subhanallah ẹ̀rín jẹ́ anabi wọ́n mọ̀ máa ti ikú mi lillahi rabbil alamin wọ́n á ní pé àtìsẹ̀mí rẹ̀ àti ikú rẹ̀ ta ló fi fún òun ní mọ́ríkàdì. gbogbo àtọ́mọ́ bá sì ti ń jáde nílé ẹ̀kọ́ wọn kọ gbogbo oníyẹn fún kó lè mọ̀ pé àlòkó ni wọ́n lò wọn àlòkó ni. kódà wa tó máa wí fún yorùbá pé bọ́yọ̀ ọ̀gbọ́n tí wọ́n wí fún ọ mọ̀ríkàzíní yóò lò ẹ́gbó mọ̀ríkàzíní yóò lò ẹ́gbó ọlọ́mọ sí yẹn dídìrì tí wàá lóde tá a ní tẹ̀mí wa fọlọ́ ìtẹ̀mí wa àdínkù wa kí ló tá a ní fi fọlọ́ ọba ìlẹ́kì ọlá subhanallah nígbà tí ẹni tó lóore jù wá lọ tó fi ìtẹ̀mí ayé rẹ̀ àdínkù rẹ̀ tó fi fún ọlọ́wọ́n ọba ìlẹ́kì ọlá anabi fi fọlọ́ anabi wa ibrahim alayhi salatu wa náà òun náà síbẹ̀ kí wàá lóde láwùjọ torí pé tọ́lọ́ ọba ìdíkẹ́ ọlọ́ba sọ pé báyìí ni ká ṣe ní òtẹ́lẹ̀ yẹn àdígbà ká tó wá gbé òkú wa ọjọ́pọ̀ ẹja sọ́ra ẹja rí i pé ìgbésí ayé wa gbogbo ẹ̀ pátápátá ọlọ́ọ̀ba àgbáńlá yẹn la fi gbogbo ẹ̀. bákan náà ọlọ́ọ̀tí ọlá rẹ̀ gajù lọ́dún sọ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam pé fasalli li rabbika wanhar kí ló fún ẹlẹ́dàá rẹ̀ kó o ti tún gún ẹran tààlẹ́ ó gbẹ̀rún fún ọlọ́ọ̀ba ìlẹ̀kẹ́ ọlọ́lá àti kíni ò náà lọ́jọ́ pé nígbà tá a bá ń ṣe Eidul Adha Eidul Adha tá a bá ń ṣe ọdún ìgúnran tá a là ń gúnran fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ òun náà là ń ṣe bẹ́ẹ̀ fún. àwọn òdánidẹ̀ ló kàtà àpẹẹrẹ fún jọ iléyà wa a sì ní èèyàn kankan tá àpẹẹrẹ fún alábòjò kọ́ mọ́ bẹ́ẹ̀ náà ni ẹwẹ́ ran akẹ́kọ̀ọ́ nígbà tá a bímọ yẹn òfin ẹ̀sìn ọlọ́run ló ní tàbí láti fi ṣe àgbétóbi ìbàbàrà fún nǹkan ọ̀tọ̀ o àbí fọlọ́ ọba ìlẹ̀jọ́lá ó dà tó fi dórí ọmọ náà kó tó fi dórí èsì èyí sọ pé tó ìwé ti mọ pa ọ ìwé ti mọ pa ọ láti fi wá súnmọ́ sọ́dọ̀ òtàbá yìí rárá o rárá o ọ̀tọ̀ nínú òfin ìfẹ́ ọlọ́run ọba ìlẹ̀jọ́lá. ìtumọ̀ fasalli li rabbika wọ́n ní xaaru bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé wasbah li rabbika tó pa ẹran fẹ́lẹ́ dàrẹ́ náà eléyìí lẹ́la kọ̀ọ̀kọ́ nínú ọ̀nà mẹ́rin sí ìran pípa tàbí ìwàsùnmọ́sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú nǹkan pípa tó pèsè. àtàní ẹlẹ́ẹ̀kejì azábùhùn mi ní ajílí akílè láàmì kí ó jẹ́ pé èèyàn pa ẹran nítorí pọ́fẹ́ jẹran ó ní á adìẹ sì ń wù mí jẹ ó sì ní àwọn adìẹ tó pọ̀ tó pọ̀ gidi gan lọ́dọ̀ àbó ní díẹ̀ náà lọ́wọ́ àwọn ni ẹ bá ń lé funfun yẹn mú ẹ bá ń lé dúdú yẹn mú ẹ sá lè kàn mú ìtọ́ bá gbó ẹ sẹ́ ẹ bá rí kó gbónú ẹ dáadáa ni ẹ bá mi ṣe kí ni o ẹ bá ń lé mú. pípa ẹran tàbí nǹkan kankan nú àwọn ẹran láti fi jẹ nítorí jíjẹ láti pa hàdá lẹ́bàá tàbí eléyìí òkúrò rárá lẹ́yìnáwó mọ́tàbáhá mi ní ajílẹ̀ ìtakọ̀rọ̀ bí wà tàbí torí pé etí pọ́pọ́ ẹran torí àti fi wá súnmọ́ àti ìgbé tóbi fún kankan bí kò sí pé ọ̀pá láti jẹ ni wọ́n iná mọ́tàbáhá lè wọlé akele mi nìbọ àti torí kọfẹ jẹ nínú rẹ̀ wọlé akele mi nìbọ wàhálà alábẹ tàbí eléyìí òkúra rárá lẹ́yìn àwọn olè tẹ̀dáwọ́ ẹ̀ nínú ilẹ̀ ìbáda torí pé eléyìí èsì rẹ̀ kan nùnà jọ̀sìn wà bìzábù xì wà yẹ́zùbáxù libẹ́yìn láhmi bákan náà wà yẹ́zùbáxù libẹ́yìn láhmi bákan náà ìyẹn tún lè pa lábẹ́ tiẹ̀ náà ìyẹn lè pa ẹran torí kọfẹ ta ọlọ́ra ẹ̀sọ́rọ́. ọwọ́ afẹ́ gíga ní tútù kò sí aburú bẹ́ẹ̀ lófin ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìrèké ọ̀la. ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀nà kápá ẹran tàbí nǹkan mi ti àwọn èèyàn tó máa ń pa fún nǹkan azabuhu kéèyàn pa ẹran tàbá nǹkan a máa a lè jẹ nítorí wípé wa bí ibi múnasaba ti bóyá torí pé afẹ́yàwó láti aw munasabatin tàbí ìṣẹ̀lẹ̀ kan lọ́ṣẹlẹ̀ tá a fi pẹran aw nuzuli maskanin jadidi tàbí kéèyàn tiẹ̀ kalẹ̀ sí ilé kan tó jẹ́ tuntun àyè kan tó jẹ́ tuntun èèyàn á máa máa pa ẹran fáwọn yẹn pé kó lè ṣe kíni o kó lè jẹ́ torí ìdùnnú tó ṣẹlẹ̀ aw kùdómi aw kùdómi kan ibi tàbí arìnrìn-àjò wa kan tọ́nà rẹ ti dì lọ́ba dì ha èèyàn á pẹran láti fi dúpẹ́ pé ọlọ́mọ dúpẹ́ pé arìnrìn-àjò mi ṣe kíni o dé ẹ wò lọ́pọ̀lọpọ̀ ẹ wò àwọn accident tó ṣẹlẹ̀ ní mamlaka lọ́dún yìí àwọn tí wọ́n lọ sí Madina nínú luxurious tí wọ́n tó accident tí wọ́n bí wọ́n ti gbé òkú kalẹ̀ subhanallah accident mi náà tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà torí kí ọ̀nà tí wọ́n jẹ máa kọjá gẹ́gẹ́ bí ọ̀nà tí wá o ọ̀nà tí mọ́tò mẹ́jọ lè gbà kọjá lálọ́ tó tí ó sì irú rẹ̀ náà tún bẹ lódì kejì ìṣe ni bọ́nà yẹn ṣe rí yẹn wá máa ń fẹ́ sí wọn níwí ọ̀nà tí ó ga tẹ́tẹ́tà tí wọ́n gbére yóò ga kó nípa àwọn tí wọ́n fi ń kú lójú rẹ̀ gẹ́gẹ́ bí tọ̀dọ̀ tiwa yìí lọ́dọ̀ tí wọ́n nẹ́sì tètè ọ̀nà máa ń ẹ̀sáyà èmi ò rò pọ́nà máa ń ẹ̀sáyà nàìjíríà yìí torí tọ́nà bá máa ń ẹ̀sáyà ní nàìjíríà ni ìlú ọ̀nà ọ̀yọ́ yẹn lọ́lọ́ máa ìgbé ìgbà tó yẹ kó ti ṣe padà èyàn kó sínú kòtò báyìí jẹ́ máa ó tún gbé nǹkan ó tún gbé títà dáago abébó wọn dé pé ó tún nanu sókè báyìí la ilaha illallah ẹni pé nǹkan bẹ jẹ máa a ọlọ́dà kò sànú fún wa o kí àwọn wá ara wọn alálàájì tiwa tó dé pẹ̀lú rọrùn pẹ̀lú rọra a ọlọ́run mo dúpẹ́ ọkọ mi dé ọlọ́run mo dúpẹ́ ìyàwó mi dé ọlọ́run báyìí ọ̀yẹ́ wa fa ìràn tàbó nǹkan kan fúnra lówó pé a ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fà mú kì í sọgbọ́n wa kì í sòye wa kì í sẹ́mà wa pẹ̀rẹ̀ fáwọn èèyàn pé mo dúpẹ́ o pé mo ná rọrùn ìdè rọrùn tóbi eléyìí dábàá sàbíhì eléyìí ò burú o lè anahu lẹ́yìn sàbíhì tàbí mo lè àhà torí pé yòó fi bẹ́ẹ̀ nìkan kan tóbi òfin gbé nǹkan kankan tóbi wọlé àtàkọ rúbọ lè àhà kò sì jẹ́ ìwà sọmọsọdọ nìkan tó jọ lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ ọlá lọ náà. وإنما هو من باب الفرح تريد ناتي أيضا الأميرني في شيء حصل لبدادا كتابين كتابين tọ́ ṣé lápẹ̀rẹ̀ tàbá ń sọ̀rọ̀ yẹn jẹ́lẹ̀ ìwà wọnú rẹ̀ bí jẹ́mà jẹ́lẹ̀ ìwọnú ẹ̀ kí ni nǹkan náà tó ní pẹ́tọ́ àwọn èèyàn wá gbé báàbò wọ́n wá gbé báàbò ìgbà tó wá gbé báàbò àwọn mẹ́fà ni tẹ̀sí mọ̀gbọ́n mẹ́fẹ̀ẹ́fà wọ́n wọlé àbí bẹ́ẹ̀ kọ́ ni àbá mélòó ni wọ́n wọlé náà gbogbo wọn ni wọ́n wọlé èèyàn márùn ni wọ́n wọlé tó dáa èèyàn kan ni wọ́n wọlé tí ò dáa lọ abẹ́ ẹ̀kọ́ ni èèyàn márùn tó ẹ pé èèyàn mẹ́fà ní díje èèyàn márùn ni wọ́n wọlé eré lọ ni wọ́n wọlé ìfọkànbalẹ̀ lọ ṣùgbọ́n ilé ìpayà ilé wàhálà ilé òtítẹ́ báyìí ẹnìkan ṣoṣo ni ó ṣe kíni o ni ọwọ́ bẹ̀rẹ̀ kò sẹ́ni tí ò ní wọlé nu wọn ilé tó kálukọ́ wọ̀ ló ṣe kíni o lọ́yàtọ̀ọ̀tọ̀ àwọn márùn ọgbà ilé baba tó bí wọn lọ tàbí ilé tiwọn gangan tí wọ́n ṣe kí ni tí wọ́n kọ́ ilé olé lẹ́nìkan wọ̀ yọba máa dun ní ó ní wọ́n máa pa wọn àdó pa wọlé subhanallah àkọ́kọ́ náà democracy kan tó kọ́kọ́ wà nínú sẹ̀rí islam kẹ́là kò sí mbẹ́ jàtúndà kò sí mbẹ́ rárá ó tún wá wọlé ọmọ pé kódà kọ́ má jẹ́ pé democracy wọ́n ní ìwọ ni adarí àwọn èèyàn ó yẹ kó gbọ́ ẹkún ni ó yẹ kó gbọ́ ẹkún ni anabi sallallahu alaihi wasallam sọ pé innaha amanatun fi dunya ìfọkàntánmà níláyé àmánà níláyé wa yawmal qiyamah tó bá dijọ́ gbèǹde khizyun wa nadama anabi ní dojútì àti àbámọ̀ ni ó ṣe kíni o òní ọjọ́ tó bá dal qiyamah ṣe náà ni wọ́n wá ń dunú sí ló ń dunú sí lọ́yọ́ ṣẹ̀ṣẹ̀ sí pé wọ́n dúpẹ́ kí wọ́n fi ọjẹ́ adarí àwọn èèyàn tó jẹ́ pé kò sọ́nà tó fẹ́ gbà tó fi fẹ́ ṣẹ̀ṣẹ̀ jáde nípa wọn ìṣe lọ́rọ́ rú wọn ẹ mọ̀rọ́ tọ́jọ́ ni ọ̀dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ wọn wá fi sọ pé tó ìwọ lọ́mọ mójú táwọn adìẹ o wọn ní kọ̀lọ̀kọ̀lọ̀ bá bú ẹkú à àbọ̀ ọ̀gbọ́n tá a wí ni àní gbogbo àwọn adìẹ ìbọn ti pọ̀ tó yìí àtòrò àtìkù rẹ̀ ìwọ ni ọmọ mójútó wọn wọn lẹ́kùn ẹ̀ tún lé sí i wọ́n tún wí lẹ́lẹ̀ kẹta ọ̀fà gbé wọ́n ní àwa o ọ̀rẹ́ kí dé kí fà gbé kí fà gbé ó ní à ńdọ́gba mílẹ̀kùn ni pé kẹ́ ẹ má sọ pé ẹ̀fí mi sàdárí wọn mọ́ ni kẹ ẹ má sọ pé kẹ ẹ má kẹ ẹ má jẹ pé ẹtùn padà bí ọ̀rọ̀ yín pé kẹ ẹ má ṣàbójútó wọn mọ́ tẹsiri bọrọ àwọn tí wọ́n sọ pé wọ́n wà ní wọ́n dípò kan kí ni wọ́n wá ń dùn fáwọn débẹ̀ bó ṣe rí nìyẹn nítorí wọ́n sọ fún yín ni pé ẹ gbà ẹ gbà ẹ bẹ́ẹ̀ ti yàn wọn bẹ́ẹ̀ náà jẹ tìrìbà kò sí i lára sọ rí bẹ́ẹ̀ àbí ò bẹ́ẹ̀ ò bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn tí kankan nínú rẹ̀ irùngbọ̀n ìbá pọ̀ báyìí bí ó ṣe lọ náà nìyẹn bàbá ti dánrún gbọ̀n nǹkan kan náà wọ́n jọ ń ṣe lọ́hùn tó ti wáyé nìyí ọlọ́nkọ́ là wà gan sẹ́ni tó sí rẹ́pù ní Àbújá tàbí tó fún sanitariya tó síbẹ̀ sẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀bọ́n bẹnu léyìn gidi tààrà ni àbí ẹ̀kọ́ ni títọ́ ẹgbẹ́ ọ̀pá ọ̀pá àtẹ tó ń pè lọ́pàá àwọn yẹn kò sẹ́ni kan wọ́n bá kọjá tó bá ti wọ́n bá kọjá lára rẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ bá òkú ni yọ tẹ̀ fún tó bá tún gbàgbé nǹkan tó tún fẹ́ padà lọ́mú nǹkan yẹn tó bá tún dé sẹ́ńtà rẹ̀ yóò tún bá ọ̀ tó bá mú nǹkan tó tún fẹ́ padà sáàyè rẹ padà yóò tún bá ọ gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ sọ àfikọ́ bá òkú ọtẹ̀ fún ọ̀pá yẹn tí wọ́n bá sì ní wọ́n fẹ́ sòfin kan tí ọ̀bá yìí tí ìsọ́pá yẹn bẹ̀ kò tí ì sòfin tẹ́bọ̀ wá kọ́ yẹn ojúlówó ẹ̀bọ igi kíkì igi lásán lásán àwọn tó ń nílò àká ìwà tẹ̀rí bá mu nítawọn yẹn dún nìyẹn o à ń lọ sí rẹ́pù àwọn ti gbá kan àwọn ń lọ sí sẹ́ẹ̀ àwọn ń lọ sí sẹ́ẹ̀ house of senate àwọn lọ gbogbo ẹ̀ ibi tó jẹ́ pé ẹ̀bọ̀ tó pọ̀ lèyí ó ṣe kí o lèyí ó ti máa ṣe níbẹ̀ kọ́lọ́run dákọ́lá ìdá àtẹnìkọ̀ kan kò níbi gbogbo tí ń jẹ́ ẹ̀bọ̀ kó ṣe wálẹ̀ tó ṣe pé yọ ọmọ òun ọlọ́run ọba ilẹ̀ gbọ́lá ní tààràtà ọtún mọ̀ yìí pé wọ́n gbé fún ọ ọ gbọ́dọ̀ sọ pé wọ́n mọ̀ pa ẹran kan fún ṣèṣin yẹn kí lọ́ọ́ fẹ́ pẹran fún kí lọ́ọ́ fẹ́ pẹran fún wọ́n ní wọ́n yan kí á ti kà àwọn yàrá tó ń pẹ́ pé adúpẹ́ pé mi mọ̀ bọ́ èmi lọ bọ́ sí lọ́wọ́ ẹ wá bá mi dunu pé wọ́n yẹ̀ mí kí a ti kà kí la fẹ́ ṣe fáyé ó ní kankan tó fẹ́ ṣe fọ́ màlúù pẹ̀lú tó ń ṣe yẹn torí pé ẹni tí ó ṣe nǹkan rẹ̀ ńgbà tí wọ́n bá gbé tí wọ́n bá ń sọ pé wọ̀ ni yóò kó òun kọ́ orí ẹgbàá yóò ní orí òun ò kò gbà á ara bó ti kọ́ ma tọ́ tọ́ bá jí pé wọ́n ti sọ́tún wọ́n ti sọ́tún fún orí kankan yóò gbàgbé ni pé ha kó lòun ṣe fẹ́ ṣe kó lòun ṣe fẹ́ ṣe léyìí Ah, èrò gbogbo sẹ́yìn lóko gọ́ọ̀mẹ̀ntì ọ̀rọ̀ à ah, èrò ń bẹ́ńbẹ́ kó ló ń ṣe fẹ́ kẹsẹ̀ járí wájú ọlọ́run ọba ìlẹ́kíọ́lá ẹkún tó gbọdọ̀ máa gbọ́n rú àwọn bẹ́ẹ̀ ni ẹkún tó sì gbọdọ̀ máa pa wọ́n ní ẹ̀fẹ́ àti ṣe bó la ti fẹ́ bó la ti fẹ́ bó la ti fẹ́ dì í ṣé yóò fi ṣàṣeyege wájú ọlọ́run ọba tí ọ̀dà ẹ̀mí àtẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n ẹ̀ rí i pé wọ́n ṣe kíni o wọ́n ẹ̀ ní àkíyèsí sábẹ́bí dáadáa ṣe ni wọ́n máa ń dunnú. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni azabuhu min ajili tasotuqi bil lahmi kéèyàn pa ẹran nítorí pọ́fẹ́ fi ẹran yẹn ti sàárà alẹ́ kòkòrò lórí àwọn aláìní wọ́n lè masakin àtàwọn adáfẹ́gbọ́ rẹ̀ wọ́n lè mọ̀ọ́zì wọ́n lè mọ̀ọ́zì àtàwọn tó ṣe pé wọ́n dagara tí wọ́n ní nǹkan kankan haza yu'tabaru sunnatan wa huwa dakhilun fil ibada irú yẹn a sunna ó sì bọ́ sínú kíni o nínú ìjọsìn òun náà nílùú yẹn náà ṣe kíni o òun náà ló bọ́ sí. ẹ̀rọ tá à ń sọ pé èèyàn pa pété ara ni kì í ṣe ẹran tẹ́nìkan dẹ́bọ rẹ̀ fún ọ o ẹran tẹ́nìkan dẹ́bọ rẹ̀ fún ọ kọ́ o pé bàbá lágbájá lọ pa lọ pa àgbò kó fi ṣe sàárà rárá o ẹnìkan kọ́ ni ó dẹ́bọ fún ọ àgbò dúdú kan nìkan lọ pa àgbò funfun bálá nìkan lọ pa dánísìn aha ilé yẹn ìjẹ́bọ ni ṣùgbọ́n wọ́n fúnra ara rẹ lọ pa ẹran ló fi ṣe sàrà fáwọn aláìní tọ́ sàbúrú bẹ̀nu ṣẹ̀ríà Islam torí pa Nabi sallallahu alaihi wasallam máa pa ẹran tí ó pe gbélé lọ fún ẹni báyìí ọ̀rẹ́ Khadija ni ẹ bá ń gbé lọ fún ẹni báyìí ọ̀rẹ́ Khadija ni ẹ bá ń gbé lọ fún ẹni báyìí ọ̀rẹ́ Khadija ni tí Nabi sallallahu alaihi wasallam máa ń ṣe kíni o ìmọ̀ síbẹ̀ tó ń nà lákàrí yẹn sí ó sì wà nínú àti pípa ẹran fún jọsìn tó eléyìí òun náà ni àwọn kan méjì ti ya mẹ́nubà àbí Allah subhanahu wa ta'ala yọ̀ọ́ náà ọba kọ́dákùn ọwọ́ lágbára rẹ̀ àti ògbó rẹ̀ ó dà ń kó sí àná fún èmi àtẹnìkọ̀ọ̀kan wa kò sí wa ẹni tó ti pé mélòó ni ten after bi dákàjá ká láì márùn àfubọ́ sí orí. níparí gbogbo ọ̀rọ̀ ìbàdàn tiẹ̀ anáfẹ́rù wa daliluhu ìlérí àti ẹ̀rí rẹ̀. ودليل النذر ريلي ولقوله تعالى قل والله بطل صلى صلى الإنسان أي لك يوفون بالنذر ومن قيل لي ويخافون يوما وسي من قاي وجفت كان شره مستطيرا aburú tí ń bẹ́ńbẹ́ aburú tó lágbára tó lè koko ni. ìlérí anaziru ìlérí huwa ilzamu al-insanu nafsahu bi shay oníkọ́mọ̀ ẹ̀dẹ́ nìkan pa ní dandan lórí ara rẹ̀ kó pa nǹkan tí kan ní dandan lórí ara rẹ̀ lámì ẹlìzámù bẹẹ àti bí àbí àti sari tó jẹ́ pé nǹkan yẹn ọ̀pá dandan lé lórí pẹ̀lú ìpìlẹ̀ òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọ̀la ka àyànzìrọ̀ àyẹ̀sọ̀mà bí kọ́mọ ènìyàn sì lérí pé wọ́n gba ààwẹ̀ àwòyànzìrọ̀ àyẹ̀sàtọ̀ da pàbí kádà tàbí pé wọ́n ṣe sàrà pẹ̀lú nǹkan báyìí ọ̀yẹ̀ ẹlìzámù wọlé wà fún obìnrin náà lórí ọ̀pá dandan pé ó ti pa dandan lé lórí o kó mú àdéhùn rẹ̀ ṣẹ tó bá jẹ́ pé bí dáadáa ni tó bá jẹ́ bí dáadáa ni yóò má àdéhùn rẹ̀ ṣẹ lẹ́kọ́lì nàbí sallallahu alaihi wasallam ngolo ani sọlọ sọsọ pé man nadara ẹntọ bá tẹ̀lé rí ayò sí Allah fún wọn tẹ̀lé lọ wọlé òsè ìgò ọyà tẹ̀lé lọ. bákan náà wọn náà bìrù náà ọ̀rọ̀ mi náà ni wàá ilẹ̀ ìbàdàn ìran kan lòun náà jẹ́ ìlérí nínú ọ̀ràn ìjọsìn bó tilẹ̀ jẹ́ fáwọn olùwà wa sọ fún wa lọ́pọ̀lọpọ̀ wípé ọlọ́wọ́n bá wọ èso tó yá wọn dípò fáwọn òpin tá a bá tó ṣèlérí fún yóò tó ṣe dáadáa fún wa pé ọlọ́run tó ọba wọ aláàrẹ̀ mi tàn ń gbàwẹ̀ fún ọ ọlọ́run èso ọba yà wọn dípò pé àfọ alérò pé nígbà tí ọba tó wá fọ aláàárẹ̀ wa sàn yẹn tó tó wá bùkátà ká ṣe kíni o ká gbàgbàwẹ̀ fún lápẹ̀rẹ̀ tọ ìjọsìn oná ní ìlérí láyé jóso illa lillah ọ̀tọ́ pé kéèyàn máa ṣe nìkan tó ju ọlọ́run ọba lọ fàmà nàdàrà lè rẹ́ nílá lẹ́kọ́bùnrin ẹni yóò tọ́ba ṣe ìlérí fún sáré kan àwòsánami tàbí èrè kan àwòrán èrè zálìkà tàbí tọ́yàtọ̀ síbẹ̀ kọ̀kọ̀dé ashraka billahi azza wa jal ó ti mo rògùn pẹ̀lú ọlọ́wọ́n bọ́ba tó la rẹ̀ ga jùlọ wọ̀húwá nẹ́dúró màsíyà ìlérí ti títẹ lọ́hùn nìyẹn wọ̀ṣírìkì àti ìlérí ti ìtẹ́kọ̀sọ́lọ̀ lélẹ́ yẹn ọ̀kọ̀dì kọ́lẹ̀ nàbí sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó jíjẹ́ ọlọ́sọ́lọ́ ti sọ pé wọ́n máa nẹ́dàrọ̀ ẹni yóò tọ́ba wá tẹ̀lérí àyàtì allah fún fẹ́ sẹ́lọ̀n kọ́lẹ̀ àyàtì yìí ó yà má sẹ́lọ̀n o ìyẹn tẹ̀lérí pé pẹ̀lú gbọ́lọ̀ pẹ̀lú gbọ́lọ̀ tí fourteen thirty nine tó bá parí lójú ayé mi sí fourteen forty bẹ̀rẹ̀ á ń gbàwẹ̀ mẹ́ta fọlọ́wọ́n ọba ìlú ìjọba lórí ìdẹ̀rù rẹ̀ tó sì tù tán kò sí bí o sì lè gbà o lórí bọ́ba ti ṣe àdéhùn yẹn ni tọ́ba sọ pé máa gba àwẹ̀ ọjọ́ mẹ́ta tó tẹ̀léra wọn fọlọ́n bọ́ba yẹn ti ń di pé fourteen thirty ẹ̀ eh, fourteen forty sojú ayé ẹ̀ báyìí yọ gba àwẹ̀ kí ni o ìdíje ọjọ́ mẹ́ta tó tẹ̀léra wọn tọ́ba sàkóso pé yín gba ọjọ́ mẹ́ta tán tó bá dáko oṣù yọ ọgbà lóṣù yẹn tí ọba ti dáko kọ́sà ti gbàwé ọjọ́ mẹ́ta yẹn kọ́sà ti gbé nínú òfin ti ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá jẹ́ kí gbogbo wa ẹ̀jẹ̀ ká mọ̀ pé lè rí ìjọsìn ni a gbọ́dọ̀ kankan tó yàtọ̀ sí ọlọ́run ọba tó ṣe yí pé ó dẹ̀ mí àtẹ̀mí kọ̀ọ̀kan wa àbí Allah subhanahu wa ta'ala yọlọ́dà fún kó sí ìrọ̀rùn àti dáadáa rẹ̀ àtòrí rẹ̀ fẹ́mi àtẹ̀mí kọ̀ọ̀kan wa. وصلى